عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìrẹ̀kún ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam àwọn aráalé ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo ẹni tí ń tẹ̀lé ojúkọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó fi di ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama àbí ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ó jẹ́ káwà náà tí ó lè tẹ̀lé tànábì Muhammad sallallahu àti ìwà tí ó jọ àwọn ẹni rẹ̀ tó kọjá lọ. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد نعم أصلي عليه lórí ọ̀rọ̀ náà wọ́n níta ló sì ní ìjẹta wípé ọlọ́run bá bá wá sọ̀rọ̀ subhanahu wa ta'ala ó ní wọ́n lè jẹ́ bí ẹ̀ka fún àwọn olóògbé ọ̀gbìn ìrìn àdáwọ̀ jahannam òbí wọ́n lè jẹ́ bí ẹ̀ka fún àwọn olóògbé ọ̀gbìn ń fún gbogbo àwọn tó ṣàìgbàgbọ́ sí ọlọ́run ọba wọn. عذاب جهنم يا جهنم وبئس المصير إني في جو nínú ẹ̀yà tí ìlú jẹ́yà tí ní bí lórí nínú gbígbé èèyàn máa parí ọ̀rọ̀ rẹ̀ sí àìsí ẹ̀ nítorí èèyàn padà gúnlẹ̀ sí nítorí burú jù ní ẹ̀kọ́ والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تميز من الغيب أي تكاد تميز من الغيب iná jahannam ọlọ́run ròyìn rẹ̀ pé ó bínú wọ́n bá ti kọ́ àwọn ọmọ lórí kàkáàdì ó fẹ́ tàmáyásù àfọ́sílù báàbù ní báàbù wọ́n fẹ́ mọ́ sọ pé ẹjẹ́ wọ̀ wọ́n bí ẹjẹ́ wọ̀ wọ́n bí mínà lọ́dọ̀ yìí eré náà tún ìlú wípé àwọn wọn bá dá gbogbo wọn ni wọ́n سبح له السماوات السبع والأرض ومن فيهن اللهم تسبح له سبع سماوات السبع سما méjèèjì bẹ́ẹ̀ náà ni ilẹ̀ méjèèjì jámàrù àlàáàrùdù ọ̀nà ni àlàáàrùdù àsàmàwá sàmáà samawat jamu muannas salim abi bil batain amil fi samawat amil fi samaat sibin kiraan ya kan samawat amil ka sama fi samawat samaat lewat Al-Qur'an ya samawat amil ardu ilaka arbani minni arduna sí ni jámà arduna ẹbí fúlkù fúlkánì fúlkù náà ni jámà fúlkù tẹ́bọ́lá ti sọ́nà sórọ́tò bakọ̀rọ̀ ọjà wọn yẹn sábẹ̀ olùwàbá dẹ́dà ní إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار ọlọ́run ni wà ìfúlkì lè tí àìfúlkù lọ́kàánà mú fọ́rọ̀dá lọ́kàánà lè tí wà ìfúlkì lè tí tẹ̀jìrí pìlìbà àríbí máa yà fárànà ọlọ́run ọlọ́nà àwọn àmì ọlọ́wọ̀n bá ní ó jẹ́ pé àwọn ọkọ̀ ojú omi lè rìn lójú omi òun sì ní rì nínú àmì ọlọ́wọ̀n bá ní ìwọ́ ń sọ̀rọ̀ gravity peso tension kan wá wọn kìíní kan ọlọ́run ni ó sì gbogbo ẹ wọ́n kan explain wọ́n bá tí mọ́ èèyàn bá sì tó tó náà lè yàtọ̀ lè explain so ọlọ́run ni wọ́n ń ti àfọ̀mọ́ fọ́lọ́run ìjẹ́ ti wá rí wípé bí ọmọ ni ọba ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọlọ́run ti fọ́ra rẹ̀ wọ́n sì fánà ọ̀tàrà ọlọ́run ti àfọ̀mọ́ fọ́ra rẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run tí wọn ò ní wọ́n ṣàfọ̀mọ́ fọ́lọ́run wàjá àfi sàhé anábì ní sallallahu alaihi wasallam Ibrahim alayhi salatu wasalam gbà tó wọ Baitul Ma'mun ó ṣe dé ibi tí Kaaba náà olóhun rí sàbùrúnà alifa malakin malaika 70,000 wọ́n wọnú Baitul Ma'mur wọ́n ń ṣe náfílà fọ́lọ́n wọ́n wà lọ tò òní kan tó tò yẹn tí ìrìnjọ́ gbìnà kìí àwọn 70,000 ní ọ̀tọ̀ wọlé ìjọsìn wo lọ́mọ ni yóò wá ṣe tí ó wá dábí pé àà aláàríwẹ̀ rí kú sí ẹwà obi sánmà sí kọ́ tó ibi masáàsì náà lànàbí Ibrahim tí wọ́n ṣe náà fílàntẹ̀ ní sánmà kẹfà ní sánmà kẹfà àní Ibrahim bẹ̀rẹ̀ ẹlòmí ilé gbọ́ yìí nígbà ṣe bí wọ́n ti gbé wọn sínú kòtò bóò náà ṣe débẹ̀ yẹn wà látàkúrú lè máa يقول لك أمي بل أحياء بل أحياء ولكن لا تشكرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء ربهم يرزقون بل أحياء عند ربهم يرزقون àwọn eléyìí àjísáàdù wọn ó wà nínú kòtò àrùwá àwọn bẹ̀ sánmà ara wọn ẹgbẹ̀nu kòtò ẹ̀mí wọn bẹ̀ sánmà lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ ọlọ́run bá sọ gba wọn ànábí ọlọ́run sọ̀kalẹ̀ wá bá nábí ní Baitul Maqdis ní Palestine yẹn ọlọ́run sọ wọn kalẹ̀

wọ́n rúsùlù fil masjidil aqsa ala qadami gbogbo wọ́n dúró tánà bí fìdí sallallahu alaihi wasallam ipò gangan nìyẹn ipò ipò tó wá ipò ọ̀dọ̀ ọlọ́run nípò ọlọ́run dáhùn mọ̀lẹ́kà àtàwọn ànábí ọlọ́run tó pé ń bọ̀ ẹ̀dọ́ wọ́n rúsùlù fil masjidil aqsa ala qadami ànábí wa kẹwàá gbogbo pátápátá olúwa ṣáájú ànábí wa sí allah akọ̀ àtànábí ibrahim àti bàbá wa Adam ìmọ̀nà ó ṣe òpé àlẹ́bì ní Adamul Anbiya olónímọ̀ jù gbogbo àwọn àbíyà sọ́lọ́ ń gẹ̀rọ sọ wípé ẹni tó bá nímọ̀ jù lórí nìkẹ̀ ti síwájú asra bika Allahu lillahi Ìwọ tó jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run ní dúró dìọ̀ ẹwọ́rú yìí bẹ́ẹ̀ wọn àyè. Sallallahu alaihi wasallam. Ó ní ittakhadha ní Allahu khalilan kama ittakhadha Ibrahim khalilan. In tó gajù tọ́lọ́ kúlà àsúnmọ́ tó lágbára anábìwá ní ìtàkọ́dà ní Allah khalila ìmí wulẹ̀ lérí lọ́dọ̀ ọlọ́run ká ma tàkọ́dà Ibrahim khalila ó ní ana khayru bani adama wà láfàkà sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ tó wùtẹ́ rí mú nínú èèyàn tí èèyàn ana khayru bani adam èmi mo dáa jù ìkà gbọ́dọ̀ mọ́ bí àdáni sọ̀rọ̀ lọ wà láfàkà ẹni tó tún sọ báyìí ni wọ́n bú àwọn èèyàn fẹ́ mọ̀ sọ̀rọ̀ Yunus anabi Yunus alayhi salatu salam bákan bákan tó bí bọ́lọ̀ sí sọ̀rọ̀ wọn ó ní wà látò fọ́dìlú ní aláyò olúsàbùnà mọ́ta ẹmọ́ ni mo Yunus lọ níjọ́ tí yahudi kan àti musulmi kajọ ń jẹ fún ní muhammadu khairul anbiya ìyẹn ni bal musa bal musa khairul anbiya wọ́n gbé lọ́dọ̀ ànábì kílẹ̀ òkè ìbáṣọ́ ó musa ọlá musa ní sọ́jẹ́ so ànábì wá lọ́rùn rí nàbí ibrahim tí sẹ́yìn ti bíntùl mahmud ní sánmà kẹfà ìwáyà mi wà tó sọ sánmà mi ò tí wọ́n bàbá ń fa wàhálà torí wàhálà wà lọ́wọ́ àwọn èèyàn tó ń máa tẹ̀ náà yóò wà kápú sílẹ̀ gbéra ta ọmọ kẹrin ọmọ kẹfà lè ní sọ bọ́ sí wa. nàbí Ibrahim wà fẹ́yìn tí tó bá yaná fúlà tó yíwà dúró bẹ̀ yóò máa ṣàfọ̀mọ́ fọ́lọ́hun yàmá gbogbo nǹkan pátápátá nínú ìjọsìn ni ó dúró tó bá jẹ́ ògbèrè àkíyàmà ilà bíkẹ̀rọ̀lá a sì mọ̀ sí rántí ọlọ́run ah ìrántí ọlọ́run yìí máa dùn ga ọ ẹ mẹ́jà fílẹ̀ láyé o ẹ mẹ́jà fílẹ̀ láyé o jàmáà ẹ mẹ́jà fílẹ̀ láyé àwọn àfọ àwọn nìkan méjì ní máa jẹ́ kẹ́mi èèyàn ga báwẹ́kẹ́mi èèyàn má láńfẹ́ kọ́lọ́n bá fẹ́ mi rẹ̀ mọ́ kò sẹ́ni tí ò fẹ́ ẹ tí ò bá fẹ́ ò tí ì mọ ti ń jẹ́ Islam lábẹ́ ìyẹn ní waharatul qalb wọ́n ní méjì náà ni kẹ́sìrọ́tò zikir wa qiyamul layl tó bá fẹ́ kí intisarul qalb anábì sọ pé kí ni o qala Allah azza wa jal olóòrùn sọ pé ana ma'al munkasirati ìpẹ́ sunkún èrò ọlọ́run ìpẹ́ bá wọn ana máa lè kásìrọ̀ ti kò lóòrò mú wà pẹ̀lú wọn tọ́nà bá gán wà pẹ̀lú nǹkan imọ́bìnrin kọ̀tọ́bù ní ah, àwọn onísùnmù ọmọ kúrèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run dé gbogbo ẹ̀san wọn ládé fàkọ́ọ́lá ìní máa pọ̀ iná lọ́ máa sọ́ọ̀bìnrin mú wà pẹ̀lú yìí ọkùnrin ti balẹ̀ báwọn kí ló tó kù tí a bá ráyìí dájú ọlọ́run wà pẹ̀lú mi sí zuru anabi muhammad sallallahu alaihi wasallam ó wá ní gbogbo màláíkà tí ó ń wọnú lé yìí o tán bá ti jáde tán ìsìn yán fílà fọ́lọ́n tán wọn ò ní wọ yóò lọ tó pé yóò tó kàn wá ò ní kàn wọ́n tí ó fi díjọ́ gbìnà òkè àwọn ìwọ̀ wáyé náà fílà sọ́lá tó dùn àwọn oríyìn tí ẹ gbọ́n tí wọ́n pe sọ̀látùdù àwọn tí máa ń yàn án ẹjẹ́ tó fún wa ní nǹkan kan lè ní bóyí ó ti pọ̀jù gan ní ìjá sí wọ́n wùlẹ̀ fún wa ní nǹkan kan mú ẹni náà kàlí ò dákọ́ tó fún yín súnà ẹ̀ tó sí téèyàn bá fẹ́ kó mọ́ jẹ haramu mọ́ yá sọ̀látùl àwàbí ni wọ́n kò mọ̀ túnmọ̀ àwàbú ni ma ya sọ̀látù jọra pé gbogbo tí lè gbogbo dàrú tó rayọ́ ìbá àjẹ́rá káà méjì wọ́n gbìyànjú ẹ̀ sọ̀látù dùhà tó bá ti ń fọ́ sí pé next week á prayer lè fẹ́ pọ̀ lórí pẹ̀lú ìyàwó ni gbìyànjú yẹn sọ̀látù jọra tó wá jẹ́ kó orí pé wàhálà fẹ́ pọ̀ mọ́kànsí gẹ́gẹ́ ẹgbàrún kama jùlọ ṣékò tó mẹ́rin nínú ọlá wọ́n ni nínú bádà tí ò sí kò ní ààlà nítorí sílé ẹni sọ̀lábì ráwà ah, ibn Umar radiyallahu anhu ibn Mas'ud kama yanzilu fi ilé àwọn ìwò lè jí lóòrò àrí èmi tó rìn lọ́sàn ó ní fàánà àtàhárá èmi wá máa ń sọ àsìkò yẹn àwọn olùmọ̀ lásìkò dùà yóò tó wá bá ah, ó tún bá lẹ́ èmi náà tún rìn ó bá lẹ́ ò bọ́sàn ò lè bá kẹta láìláìlọ́lọ́ jẹ́ máa sọ̀látù dùhà sọ̀látù ha? ìjọ tó bá bọ́ lówó èèyàn ori omi se ma mọ́ má yóò hàn lójú rẹ̀ yóò hàn lọ́rọ̀ rẹ̀ yá èyí orí sọ́lá ìsí má ìbínú rẹ̀ ma increase nǹkan pọ̀nù súnà fàwọn náà fi ní pé nǹkan súnà Salatul Dua yẹn, we can continue to explore gbogbo tí bẹ́ẹ̀ Salatul Dua tí àwọn parents wọn transfer rẹ̀ to the next generation. Ọmọ tó yẹ kó kọ́ béèyàn sí sọ̀rọ̀, béèyàn sí báyàn ló béèyàn sí. School àwọn òbí fi pé ọ̀rọ̀ rẹ̀ máa gbé yìí, ó máa dẹ̀ rẹ̀ yìí, ó máa dẹ̀rù ẹgbẹ́ wọn ti sì sùn. Kò sí bóòlù yẹn sí gbé ọkọ̀ ní sùn. Àbí sí kọ́ọ̀sì wọn ni bóò lè yàn ṣe ilẹ̀ fọ́ ìyàwó èèyàn léyàn lórí kọ̀sínsì and it's a major part of life ilé kí ó tí ò bá ti kọ́ àfáà náà ni experience tó wise ìmọ̀ wọn tẹ̀lé mọ́ lọ́nà bẹ̀ so ìmọ̀ tó yẹ kí ọmọ mi kan wà tí mo fẹ́ fi sí boarding school tó ti pẹ́ o ó ti tó bí seven years ago mẹ́fọ́ mẹ́rin ago ní mo wá pè kánú àwọn bàbá wa nínú sọ́nà lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn fífẹ́ ọ̀ kò fẹ́ kó hápọ̀ hàn níbẹ̀ yóò máa ha ń lé lọ́dọ̀ ìjọba hàn yóò ṣàǹfààní àwọn kankan tó kà jù lọ́ta lọ ọlọ́run sì fi ọ̀rọ̀ yẹn sàánù àìmọye ọmọ táwọn èèyàn sì síbọ́dẹ̀ nítorí pọ́n fẹ́ kó há mọ̀ án ọmọ èèyàn padà ń láìka àwọn kankan lọ́nà àwọn ilé pé almost every time yá ọmọ ìṣẹ̀lẹ̀ fẹ́ kó mọ̀ wá bonding láàrin àwọn àtàwọn ọmọ wa is very very important ní ọkọ̀ ẹmọ kọmọ ìyẹn lè wojú yẹn kò lè sọ nǹkan tó wà lẹ́mí ẹ̀kọ́ abdomen yẹn feel báyìí so parental nǹkan ti ṣe so anabi wa ni sallallahu alaihi wasallam akọ̀ ti sàmà òwò àkọ́kọ̀ láàrín àtẹ̀yìn sánmà ògbìn kẹ̀kẹ́ ìgbìn wà ọ̀pọ̀ láàrín àtẹ̀yìntọ̀ ó sì tọ́ kí sánmà ògbìn bẹ́ẹ̀ ó ní máa fi yá kò sí sánmà kò sẹ́kù mọ́wúdíhù arúbáyé àsọ́ọ́bí à kò sí tó lè gba ìka mẹ́rin mọ́ sánmà ilá wà mọ́lá kún sáàjì tó ń fi yà kò sọ bẹ́ẹ̀ àbí kí màlẹ́kà kan rẹ̀ sọ pé mímọ́ rẹ̀ ọlọ́run mímọ́ rẹ̀ ọlọ́run mímọ́ rẹ̀ ọlọ́run mímọ́ rẹ̀ ọlọ́run màláìkà tó ń ta wọ́n ju tiwa lọ ìjọba bá rọ́ lọ́run ọ̀nà wà dáadáa jama so báwọn màláíkà ìṣèrírí ọlọ́wọ́n sọ pé takadu tamayazu minal ghayyi tamayazu tanfasilu tatakọ́tọ́ìl ní ghaydan lè ti bínú lẹ́sì tú tamayazu yẹn mílítù ṣe ámì ṣe epo ṣòfin yàrá nǹkan bí ìsìnà ojú fẹ́ ṣètò ونبي تميز هدايا تكاد تميز من الغيظ وفهم فوق ibi tí inú bí iná dé jọ náà láìláà ìlọ́lọ́. ara tó lè bí iná nínú ìka ilé ìwò tí ó ìmì mò rò bẹ́ẹ̀ ó lè wọ́n pé wọ́n dáwà sí ìgbà ẹ̀yìn láǹfààní àti lọ́yẹ́ ayé tó wọ́n náà. wọ́n sì mi lè sọ pé mi lè tọ́ àyẹ̀wò tì because òun ò ní chance àti wálé ayé pé ìwọ tó ń lọ fún mi ṣiṣẹ́ báwọn ọlọ́run ti fẹ́ tó wọ́n tún sọ fún ẹ ní tẹ̀sí class lẹ́yìn pé ọlọ́run máa wá ń sáná ọ̀sán náà inú ọ̀sán yìí sọ bẹ́ẹ̀ náà yẹ zílù fi náà àwọn yẹ zílù fi lẹ́yìn àwọn tó já ọ sí ní ìsìn pé àsìkò dùá ó máa rò ní Ah, ah. wọ́n ní sì wá ìwà rí تكاد تميز من البيت كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم كلما ألقي فيها فوج سألهم خزنتها هو ما قوى نجو نجو set by set. mo ronú sí kí ló dé mo rí pé ọ̀rọ̀ wọn jọra ni àwọn onízìnà ìbìkan náà wọ́n pọ̀ wọ́n sí àwọn ọlọ́tí ìbìkan náà wọ́n pọ̀ wọ́n sí àwọn ọtí kúfù ìníkan sínú àpamẹ́lẹ̀ sí ìtàn tòrọ́nà sọ pé wáyé ránú fóòtù zuwijat àti tuntun àpẹwẹ́ ìdánilò fún oṣù zuwi bá ti jókò yìí àwọn fọ́nà ẹ̀dì ìdíjọ́ fẹ́dà rẹ̀ kìyàmà àwọn kàrí bá wọn sọ ibò mọ́ sọ lọ ọ̀nà àwọn olórin torí wípé ó kà ní ọgbà láyé ni ọ̀dọ́ wọn lọ́kàn rẹ̀ wà ọlọ́run wá sọ pé wọ́n ìzẹ́lẹ̀ àìsáàdì zuwi jáde torí pé ó fi ara wa pẹ̀lú wa wọ́n ìdánù fóòsù sí òkú ìjà níjọ́ tí gbogbo tẹ́ni èèyàn fi sí ìbẹ̀rẹ̀ yóò ti dìde gbogbo tẹ́mi rẹ̀ fi sí ah, ah ó láyé ẹ̀mí rẹ̀ fi sí ìbẹ̀rẹ̀ yóò ti dìde ó ná fi ń sọ lára pé àlùmọ́rò máa mọ́ àhábà àlò fẹ́ràn chẹ́kì dáadáa ó dà kí sẹ́rẹ̀ mọ́tò tí wọn rí ẹ̀rọ lọ pé ah, ah, àwọn àfáà fẹ́ràn wọn bẹ́ẹ̀ bá lè dà àfáà yẹn fẹ́ràn wọn náà wọ́n rí وإذا النفوس زوجت èyí ó dìde báyìí àárín àwọn tupac ló ti dìde tupac ẹlùmí ò sì dìde láàrin àwọn àbúgbọ́kẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìkọ̀rọ̀dọ̀lọ́ òbí ọlọ́wọ́ fún àmì àti fún ìyìnà ọlọ́wọ́ jẹ́ àdìdè except pẹ̀lú àwọn àkájú sàmì àtàkìsàmà wà sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ jẹ́kẹ̀ ìyàwó ẹ̀ta fẹ́ràn àìmọye lẹ́à ìwọ̀n nìkọ́ onígbọ́n lágbọ́n kan yìí ó ní tó fẹ́ràn lọ́kàn àwọn ẹ̀yẹ kìí ṣe kókàn yìí ṣe well it is okay we can also do lifestyle wọn ló fẹ́ wọ́n fẹ́ràn lifestyle wọn lifestyle wọn ni àtẹ́sẹ́bí nìlú àtẹ́sẹ́bí nìlú nà lẹ́rìí ìlẹ́rí yóò àṣàyí. In tí òun jẹ́ pé àkókò bá wọn, bàbá kiri ní street. Ẹwọ̀n gbórúkọ gbogbo àwọn tàà sọ ìfáwátá, àwọn fọ́lò kìíní wọn pé ah, àwọn òṣèré pátá. Astaghfirullah, táwọn kúrò ní táwọn àṣà àbùṣùwàá tọ́mọ ilé kú sórí tí wọ́n wà kásáàrò ìṣìmá ẹwà àwọn kan ló kọ láyé ẹwà Maradona ẹwà Pele ẹwà àwọn ẹ̀sùn wọn fẹ́ fẹ́ràn wọn nǹkan kan wọ́n wọ́n dánu padà pé ẹnu yóò fẹ́ràn náà ní Muhammad ìta ìta lẹ́yìn náà má yọ ìfẹ́ tó fẹ́ràn àwọn ipò ọlọ́kàn rẹ̀ lọ àtẹ̀yìn náà kí ló dé tí ń sọ àtẹ̀yìn náà mo lè ṣàdúrà yẹn àwọn afáàlú tako súnà wọ́n sì mẹ́rin ọ kúlùdò ààyè gbogbo àdúrà tẹ́lẹ̀ omi ò lọ àwọn ṣàdúrà sàmì sí kọ́ ìwé ìpapọ̀ ni wọ́n ní wàlá yàgbá ní ilé ìmáàmì láàfin kùnú tó lábẹ́ rẹ̀ owó tẹ́lẹ̀ omi ló mọ báyìí ṣàdúrà sí ẹ̀rọ sọ pé ọ̀rọ̀ ṣàánú ẹjẹ́ sáìkò àsákèsí kan àwọn kan ní torí àdísà náà tó sọ pé wọ́n ìdáadà bádà àbìnàpsì tí ó bá sáàdúrà fún yàn èmi ara yìí ni ó ti bẹ̀rẹ̀ lórí àdísì muslim àdísì ni wà ọ̀ àwọn yìí máa ń bẹ̀rẹ̀ lórí ẹlòmíì náà ní tí mo sọ òun ni azẹ́rkẹ̀ṣì sọ tó ń ta ní sọ azẹ́rkẹ̀ṣì àwọn azẹ́máṣẹ̀rẹ̀ wọ́n sì mẹ́rin wá ẹ̀rí wọ́n sì tọ́ àìmọ́ ẹni láti ṣàdúrà tó yẹ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlòmí ó wulẹ̀ ṣàdúrà fúnra rẹ̀ so kò burú kí ẹ̀rọ pé ọlọ́run ṣàánú yín ọlọ́run fún yín rí pé ọlọ́run ṣàánú àwa tí òun náà dà so wọ́n wá kó àwọn ẹ̀rí wá kò sí tako àwọn tó ń bá náà ṣe lè náà ó kàn jẹ́ pé ibi téèyàn bá ti ń sọ̀rọ̀ èèyàn ní láti máa kóra rẹ̀ náà sí kó lè ṣó pé èèyàn mú káàtà sọ́nà bí ẹni náà kó náà jẹ́ káàtà sọ́nà tó yé ó wà náà àwọn àfààní kankan tó yẹ kó ní ìka jẹ. so jama'a wọ́n yìí láti lò fún sí zuwijẹ̀t kúlàmọ́ ó lé kíyà fi afọ́ ojú ẹwà tẹ̀ bá rìn láyé ẹ wà wọn bẹ́ẹ̀ bá rìn láyé ẹ wà selective kò sí nǹkan kan tọ́lọ̀ fi ṣàánà mi dé lẹ́wù tó lọ ṣàánà mi pé mo mọ́ ń gbìyànjú kí ní hospital ẹ̀sìyà ọ̀nà akọ́ mo bá gbéra yín láti mọ́ tó bá ilé hàn sí mi pé ilé òsè tán ní káàjọ lọ ìkọlẹ̀ ilé àwọn àwọn ìlú ìjẹ díẹ̀ díẹ̀ láàrín ọ̀yà ẹ̀jẹ̀ láàrín èyí ìsẹ̀ni dáadáa o àmọ́ ìtẹ̀lẹ̀ fẹ́ kọ́ ló fẹ́ tí ó sì rí dájú nínú mo sì kún ọ́nà sáàdì ó lè jẹ́ tí wọ́n fẹ́ yẹn bá jùlọ àmọ́ ìtẹ̀lẹ̀ fẹ́ gbà wọ́n yẹn ìtẹ̀lẹ̀ fẹ́ dáre wọ́n láti lè lẹ́rìí fún mi tó fẹ́ gbà òní ìkájà ẹ̀dẹ̀ka ni husn lẹ́kàtìyà alùpùpù náà bí wọ́n sọ pé alẹ́ عن المرء لا تسأل وسل عن قرينه وكل قرين بالمقارن يا يقتدي عن المرء لا تسأل وسل عن قرينه عن المرء لا وسل عن قرينه عن المرء لا تسأل وسل عن قرينه وكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي ẹ̀rí èèyàn tí ò mọ̀ tí mo tẹ́lẹ̀ tó bá bẹ́ẹ̀ tí mo ti rìn olóòrẹ̀ wọn ní pé iná ìdáwó Anil marí èlà tẹ́sẹ̀ wàsáì à ń kọ̀ rí mo ti rí àwọn èèyàn rí tí mo sọ pé tó alágbẹ́já rìn ó ní ìwọ̀n àwọn àti ìjọ kó níjọ́ra bí mo ṣe ń ṣe ìwò ní báyìí ní ìrìn alẹ́lẹ́ marí èlà wàkó lókọ̀ ìrìn bí mo kọ́ ọ̀rọ̀ wàkó lókọ̀ ìrìn bí mo kọ́ ọ̀rọ̀ wàpò ló kọrí ní gbogbo èèyàn láyé àwọn èèyàn we start to share ideology ẹ wo bí peer group ṣe wọ́n ní effect lára ọmọdé ẹ wo bí peer ṣe wọ́n ní effect lára ọmọdé ẹ wo òkè tọ́rọfà tó fún àbúrò ìlú kọ bẹ́ẹ̀ ní tọ́rọfà ẹmọ́bìnú tọ́rọfà kò ní láàmùrù kàmàl àyàmù ìlà màárọ̀ tán fàmásàtọ̀ àtàmì màárù fi ha pàtàzàwádì anilmọ̀ ìlà tẹ̀sàl wasal an kọ̀rìyí fakúlù kọ̀rìyí bí mú kọ́rọ̀ ní yẹ kò tẹ̀lé fakúlù kọ̀rìyí mo fẹ́ rántí ti àwọn alábí tó jẹ́ tó sun ilé rere láàyè rẹ̀ ó ní wà mí ìdá àkọ́ láàyè rẹ̀ ókè alùkẹ́rù láàyè rẹ̀ ẹ̀yà hajj la ilaha illallah la ilaha illallah sọ ìkílẹ̀ rẹ̀ عائشة رضي الله عنها قل كان إجراء أبي بكر الصديق هجير أبي بكر الصديق أو هجير أبي بكر الصديق إنتو جاكوي أبا كما بيشي كمان واجوك وإلا لا إله إلا لا إله إلا Allah ó pọ̀ tí ẹ bá fẹ́ bírèkì bí kankan ní kankan sùn ní àwẹ́ láìláì wọ́n máa pè ní hajiro fulani àbí hijiro fulani bí ẹ̀ máa sábà sọ fún ẹ̀bá fẹ́ break away from that àbí nǹkan surprising àbí rising. ó wà ní I think so I must have said Tó ń bá lóyìn ẹ̀ka bá lóyìn So, عن المرء لا تسأل وسل عن قرينه وكل قرين بالمقارن يقتدي àwọn èèyàn wọn ẹni mọ̀ pé àwọn tẹ́ ń bá rìn ẹ̀wọ́n ti ní impact lórí bí ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ ẹni mọ̀ ẹ̀wọ́n ló ti zẹ̀yìn àhàlọ́ kùlàmá ulkíyà fi àpà sáàlá ó mú ti máa wọ́n bí wọ́n pé alẹ́mì àti kùn nàbí ẹwà ń pín ẹ̀ ń kéèkéè ránù ní ìsìn tẹ́lẹ̀ tẹ́kọ̀ wá kìlọ̀ fún yìí kọlù bàlá kọlù bàlá ah wọ́n wá kìlọ̀ fún wa kí ni túnmọ́ ok fún bàlá rẹ̀ àti yíwa bàlá àwọn mẹ́tò sí nígbà tí sùwárù bá ti ní harufu nafi bala rárá wọn wá o àlámíyá ti ṣe wọn ò wá wọn ò rárá wọn wá o wọn wá kọ̀dìjà àná nàbí irun fàkàndàbí àmọ́ mú wọn ṣeré láyé ni àwọn mú wọn ṣeré ni fàkúnná máa ní zàbọ̀ náà mi ṣe àní ọlọ́run sọ lọ́kàkálẹ̀ in antum illa fi dọ̀lá rí kẹ̀bí ẹ̀yọ́ máa yé ẹ̀máyé náà bẹ̀rẹ̀ وقالوا لو كنا وقالوا لو كنا نسمع أو نعطي ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم الخير خير وإن طال الزمان به والشر أخبر إن ويته دهر نعم، الحمد لله الخير خير وإن طال الزمان به والشر أخبر إن أعيته الدار gbogbo dáadáa tí ìyàwó rẹ̀ láyé alkhairu khairu wa in tọ́lá zaman bí i ààbò wọ́rí sí gbogbo jọ tí wọ́n bá rán tí orí náà yíò jẹ́ ọmọdé sí orí orí wàṣàrò akọbàbò in wúrẹ̀ ìtàwú dáárọ̀ a nínú tó burú tí wọ́n lè kó sínú ẹ̀rù yẹn pé lápẹjá sí ní jàmbá aburú ah mọ́jẹ̀ wà ní rẹ́kọ́dù ẹgbẹ́ yẹn àwọn arántí pé àwọn náà lọ́wọ́ yẹn sì báyìí sì báyìí sì báyìí ṣùgbọ́n orí yorùbá tó bá rántí rẹ̀. ọ̀la zamanu bihi wàṣàrù àkàbàtò in wòye ìtàhù dàárọ̀ wàṣàrù àkàbàtò in wòye ìtàhù dàárọ̀ alkhairu khairu wàhìn طال الزمان به الخير خير وإن طال الزمان به الخير خير وإن طال الزمان به الخير خير وإن طال الزمان به والشر أخبث إن أوعي له الشر أخبث إن أوعي له دهرا Ìjúmọ̀ rẹ̀ ní pé gbogbo orí tó bá ní kàpá láti mọ́ rò pé Má sì mọ́ tó rẹ̀ ní wọ́kàn ṣe, ìta ti kọ́ lẹ̀ gbogbo àwọn bá máa rántí, ó ṣe báyìí lásọ̀ báyìí. Wọ́n mú bẹ́ẹ̀ náà làbúrú. Tíbi tó kà sí ní gbókò kà mórí àmì, ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ taburú wọ́n padà máa rán létí. Wọ́n ìwọ̀n الخير خير وإن طال الزمان به والشر أخبث إن أوعيته دعا والشر أخبث إن أوعيته دعا والشر أخبث إن gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ ṣe nǹkan sọ́mọ̀ làkejì rántí pé ẹ́ eh, tí bá mọ̀ jẹ lónìí yóò rántí lọ́la ọ̀ àìmọ̀yẹ tó sàkún sílé ní tí ó ti ní kàpá tó ń dúró dìgbà tí ó ní kàpá ọwọ́ rí jọwọ́ tí wọ́n náà fi kúrà in orin ìtàmú dáhàrá aṣáwò akọbàlù in orin ìtàmú dáhàrá wọ́n fi wọ́n di ẹrù kàbúwà wà mẹ́ wọ́n yọ jáde ẹnìkan bí mí ìrọ̀rọ̀ kan ìwà dáhùn wọ́n ní ìfẹ́ sọ́sì ní kí ló dé mo ní ìkóòtù yúta tí bá sọ owó kọ wọ́n láàrín ìlú ayẹkú nàfẹ́ ìsáàdì ṣé nǹkan yẹn ní mi nínú ni àsìkò tí wọ́n bí mí ìpè rọ nínú nà wọ́n máa ní kílà advisor náà bí àsìkò tó ká ẹ̀ kílà náà bí sọ ó ní sallallahu alaihi wa alihi wa sallama ماذا قال أه؟ من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو أو يسمع لا يسمع سيدي آه tó gbọ́ lẹ́nu ìwọ ẹgbọ́n mọ̀ tó sọ pé ẹ mọ̀ tó wájú ẹ̀mọ̀ ní àà ah, ní ìríra ní mú nígbà tó ti rí mú yẹn yóò kú bẹ̀rẹ̀ ọjọ́ wájú tó ti rọ̀ lára mi àmọ́ ní àà ah, ẹ̀yẹ̀ tó ń sàṣàánú wa كل ما ألقي فيها فوج سألهم خزنتها لم يأتكم ذلك قالوا بلى لكن صفوها نذير إذا لم يقل أبا نبيه على أن القرآن نذير القرآن كل القرآن فأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أي دافع ṣùgbọ́n ìkan wà tí àwọn tí wọ́n fi jẹ́ second page owó ilẹ̀ ní àhádà Al-Qur'an alàfàán títí hijjẹ̀lú kan lọ́nà hijjẹ̀lú láìláìlọ́ Now, Allah has a long, long, long, long, long, long. wọ́n ní kí n fi kùránì yìí ṣèkìlọ̀ fún wa àti gbogbo ẹni tọrọ kùránì ò padà pàdé bá ẹ̀yìn ẹ̀gbẹ́ ìmọ̀ràn ló kún bẹ̀ ẹ̀ máa e kà á ọlọ́run náà ká ìfọlọ́run yóò yé wa. òrìjà àwọn nàbí níjọ́ yìí àwọn sọ̀rọ̀ yẹn lọ́rọ̀ yìí kí wọ́n sọ̀rọ̀ kan kí wọ́n sọ̀rọ̀ kí ni yóò dáa wọ́n tó rí pé sọ pé kò dáa wọ́n ní àwọn pàǹtì rárá bísìs ọ̀nà wọn ọba ìgbà ìgbà tẹ́ bá rí mọ̀nà bẹ́ẹ̀ nínú tó bá rí kí mọ̀nà wà bẹ́ẹ̀ ó lè sọ̀rọ̀ tí ó sì mọ̀nà bẹ́ẹ̀ ìyẹn ni mọ́rọ̀ rẹ̀ dá padà sí ìlà ọ̀sán àwòrán àkọ̀rọ̀ ilé ọ̀rọ̀ kìíkà líle ìsọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ ṣe lọ sí à á ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ hásàkì ìsọ̀rọ̀ tó fẹ́ ṣe lọ sí à ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ jáì ìsọ̀rọ̀ tó fẹ́ ṣe lọ sí àwọn jáàlù ní ilé ìwọ̀n pé kì í sàn sí àwọn ilé ọ̀rọ̀ ìjọba àmìlá yìí sì wá wòye sí àwọn ilé ọ̀rẹ́ tí ò fẹ́ ká burú ṣe ni àbọ̀rọ̀ máa wòye sí. كذبنا وقلنا من من الله إن أنتم إلا في ضلال كبير ẹ̀tọ́ wà ní òsìnà tó wá fi ara ba ìrún ní tó wá ń ha ìsìnà báwọn èèyàn ẹ̀kọ́ táwọn pọ́mẹ̀ ni pé àti gbogbo ẹni tí ń pè ẹnìkan pé ẹ̀ àwọn ilé ti síná àti gbogbo ẹ̀kọ́ ló ní ìlú sínà àtàwọn ọmọ náà ti sọ fáwọn tó wà lójú ọ̀nà láyé pé in antu illa fi dọ̀láàrí kẹ̀kẹ́ wọn tó wá tó fẹ́ ìsìnà lásán wọ́n tó kẹ̀kẹ́ rú sí ẹ̀sàn ìgbẹ́ tẹ̀lé àwọn ọmọ náà sọ bẹ́ẹ̀ bá wà lábí ọlọ́run gẹ́gẹ́ bí ó ti hàn ní wáyà yìí àbábí àti gbọ́ kọlù balẹ̀ àkọlẹ̀já aláàbí rọrùn ما نزل الله من إن أنتم إلا في ضلال وهو انكبر قالوا لو كنا نسمع ẹlọ́rọ̀ láwùkúnná násímáwò kí nìyà kìí ṣe láwùkúnná nàṣẹ́míwò kálà àmọ́tẹ́tì láwùkúnná násímáwò àṣàrà tí wọ́n máa ń ṣe pé gẹ́gẹ́ bí wọ́n fi sọ ayé sara tó sara قال رب إني دعوت قومي ليلا ونهارا إني دعوت قومي ليلا ونهارا ọlọ́run kìí ṣe ẹ̀ka ni máa ṣe ń kà mo ní tààrọ̀ àwítalẹ̀. Wọ́n wà wò pé lórí ma ń pariwo, ìpariwo ìpè ìyẹ̀, pé wọ́n pariwo pariwo. Ṣùgbọ́n àdúgbò ilẹ̀, a ní di serenity, seren what? Ẹni ò láti náà wọ́n. Wọ́n láti láti ìgbóhùn náà sí قال الإنساني أعرض نعرف يا بنا فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين آه قد أبلغتكم مبوا فيها في جسم مبيانجو مبيانجو ẹ̀rùkú náà tó bá ti náà náà mọ̀ orúkú àwọn ànábí ọlọ́run ṣe yíyẹ o wọ́n náà záàtì kò mú sí sọ kí àwọn kí ló ń ṣẹlẹ̀ nírọ̀lẹ̀ something is up so ànàsíhà ni ìyá zátò lè hàbí للمنصوح له المنصوص حيازة الحظ للمنصوح له إما شيء ويتنتي وشيء كام kí yàn jí yàn lálẹ́ báyìí àjò ìyàwó kúrò rọ̀bí mi ṣùgbọ́n tí wọ́n wá jẹ́ ìlálẹ́ yẹn èyí tí mo pé àkàsìkò àti bímọ níbọ̀ mi ti súnmọ́ tí wọ́n fi pónú mọ́tò lálálẹ́ ọ̀. kò sí nǹkan ní owó tó kù tẹ́ àwọn pàmìlì ìjọ lálẹ́ ìgbọ̀rọ̀ ó lè jálẹ̀ ẹ̀sì wọlé epo ẹwà táwọn ilé ìsẹ̀ sí ìwọ̀n súnmọ́ jù ẹ̀lẹ́ ìwò ló jìnà táwọn ilé ìbàgbà ẹgbò tí jẹ́nà sí hàn ìwò ní ó wọlé dé ìrí ipò èlò ní ògbúra mọ̀ wọ́n ní 10,000 ẹ̀wọ́n ní 12,000 ah, náà ní bẹ̀lọ́ mi ẹ̀rẹ̀kù ní 1,000 ìké ó tó kíkì tó wá fi ipò kan sáàs ẹwà fi aláàmù sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ yìí ẹ̀tọ́ fi fóònù yìí sí spíkà ìké ìsì wá pé ìpé mo gbọ́dọ̀ lọ ó wá pé ẹ̀wà fún ilé ẹ̀wà lọ ẹ̀wà gbé jẹ́ lọ ẹgbẹ́ padà kódẹ̀ yìí ò bá mọ́ rí ẹ̀kọ́tẹ́ ìwọ̀n tó lọ bí ṣẹlẹ̀ يعني أطلق على نصيحة حيازة الحظ للمنصور له ẹni tẹ́ sí fún yẹn ẹ̀rí tí kẹta kú sí dí ní tẹ́ fi sí because of this thing ó lára ìsọ pé àdínà nàṣíhà gbogbo ìlélọ́gbà náà ọkọ̀ ìtúkò lè máa pé ọ̀rẹ́ ti pé àdínà jẹ́ mọ́bọ̀ tàdá kí ni nàṣíhà ẹ̀kọ́ jẹ́ abáwọn àwọn ọ̀bá ó sì àwọn ni mọ́tà láti abáwọn kọbárò ni nasiha kìí ṣe atkul bayan kìí ṣe badal kọbárò bó ṣe wá jẹ́ kọbárò yẹ kí ni haku alkabar an yẹ kúnà nakiratan nakirọ̀ lẹ́ẹ̀kọ́ jẹ́ ta sọ pé àdínù nasiha ìdí pé àdínù ànàsíhátù tí alìfàlá tó wà mìnà sí à tí alìfàlá bá ti wá bárù kábárù bẹ́yẹn wó sọ wípé ìtumọ̀ rẹ̀ ní pé ládínà ìlà nàsíhà kò sí tí jẹ́sì jù nàsíhà lọ tí àwọn tó máa tún sí advice kò sí tó ok wọ́n ni ànàsíhà tó láà wà lè rọ̀súlè tí ó àgbájọ náà ìyá rẹ̀ pé ànàsíyà ni kí ó àgbájọ ọlọ́run kí ó ní àgbájọ àmẹ́bí náà kí àgbájọ gbogbo mùsùlùmí ọdá tó bá tẹ̀rí yẹn sọ wọ́n ní wọ́n ti tàbí tí ó tó àgbájọ wà ní wọ́n sí wáyé ẹ̀yà zẹ́tò zóhìlà ẹ̀ṣì kan opposite onápẹ̀ ní in simple word sincerity of purpose mi ò ní ìkankan tí mo fẹ́ benefit ní tí mo ṣe ju torí tí mo ṣe lọ ṣẹ̀fún ẹni sọ nǹkan for two purposes tọ́lọ́ ló ga jù ẹ̀wọ̀ tí nǹkan mẹ́wàá lábẹ́ ìfi jẹ́nà sí àti pé kò sí kàkàmí kò sí benefit kàkàmí tí mo rí ẹ̀gbọ́n mi kò sí kàkàmí tó jẹ́nà sí àmì olóògbọ́n lẹ́bí sọ pé wọ́n ní liman kúnnà liman kọ́nà lílá kò sí nǹkan tó pé ọlọ́run ní kò kírun ráì kò wá sí bí mi tó rọ mọ́sá sí ilé pẹ̀lú ìjámọ́ kírun bí yóò lè rí connection kò sí jíjẹ́ mẹ́ sí àtúnlẹ̀ mú sí kìíní torí ọlọ́run ní kàtàkàlá bí mo ṣe mú ìdámú epo mọ́tò ayẹnikẹ́ gbẹ́gbẹ́ sí o ẹ̀yà zátò lè hàwí nílùmọ̀ sọ ìlà kílẹ̀ rí bí mo ṣe tún sọ tún sọ yìí وإذا تكلم كفره ثلاثة Ànábì wọn tún ọ̀rọ̀ sọ tún ọ̀rọ̀ kó lè yízi fáwọn èèyàn láti àìṣà ni wọ̀nyẹ sẹ̀tí ò àsáàmì ẹ̀tí gbọ́rọ̀ àti kó lè ká ọ̀rọ̀ rẹ̀ ó lè máa ká ibi tó sẹ́kù rẹ̀ sallallahu alaihi ó lè máa ká pé اعتيان للمسح انتي جميلة هي الكاشي كاتوية تاشي الخطابي صبيح الحمد لله رب العالمين فقال الخطابي رحمه الله النصيحة هي ذات الحظ للمنصر قال الخطابي رحمه الله ọlọ́run bá ní wọ́n ni láòkúnnà nasmau àwọnà àkílù máa kúnnà fi ashabi sa'id àtìtúmọ̀ sa'id tẹ́lẹ̀ nasmau làbẹ́tú kí ló tí ò jẹ́ náà sẹ́mi fún ìmúlẹ̀ gbọ́ pọ̀ ìwá kó rí ẹ̀gbọ́n tí ọlọ́run bá sọ fún ànàbí sọ́lọ́lọ́ àìsànà sọ́lọ́lọ́ àìsànà ọ̀rọ̀ ni ولئن أتيت الذين أوتوا الكتاب ولئن الذين أوتوا الكتاب بكل آية Ọlọ́run ní gbogbo tó wù kó fi ṣe rí tó bá fún àwọn alùkítàbù lẹ́gbọ̀n nítẹ̀lẹ̀ ọ̀rọ̀. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك gbogbo tí yá mi yá yí kò fún àwọn ọlọ́ni wà láwọ́ fata iná táa bá sí sọ́mọ̀ fún wọn tí wọ́n rí àwọn mọ̀lẹ́kà tí Jibril wo ìwà ẹ̀ tó wọ́n bá ẹ̀tọ́ ní sọ́n kírun tó ní àwọn ilẹ̀ pé sọ́n kírun tó à ìdím lọ lọ pé rí wọ́n bá bí orí ṣe èèyàn níbi wà ní walaw fatahna Láfíní sọ́rọ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì ẹmọ́ gbọ́ ogun ogun tó mọ̀ bá panú sọ́rọ̀ ayé ìparí péjì níjìrì ní ìjìrì mú mẹ́sàn lẹ́ta, second page níjìrì kìlómẹ́rẹ̀. ولقد جعلنا في السماء طفج قال قال يا إبليس ما لك ألا تكون مع السالمين سألعني لو بلو عليها إلهي أني ولو فتحنا عليهم بابا من السماء أنتم سمع لك يجي wọ́n ti rí jìbìrì rò tọ́tọ́rí mìkáyé tàbí ọgbọ́n mìkáyé ó ní táníwọ́ àwọn winners làwọn win what? hey láyé nìyẹn olúsàtì ni wọ́n bí tó bá báyẹ̀ ló pàyẹ̀ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin tasọ̀rọ̀ báyẹ̀ ọlọ́pàá náà lẹ́yìn bábà minas sama ọgbọ́n lù fi wọ́n sì lọ sókè tó wá rí wọn tó níta rẹ̀ wọ́n ní jésù ìfún jésù olùgbàgbọ́ nígbọ́ olùgbàwọ́ ìbọ́nà ń sọ nípa ìṣọ́tù ìmáyà ọlọ́run ní ìjọ́ta sọ fún ìjọ́ ọlọ́run ní wà ìtọ́lọ́lọ́ لعيسى بن Isa bin Maryam ọlọ́run yá sọ fún Isa bin Maryam pé ìwà omiya ìlàáyìn nìdú ìlà tí ọ̀lọ́sọ báwọn èèyàn pé à ẹmú èmì àti iníkà ẹmú alọ́lọ́run ní àbọ̀sọ́lọ́run kọ́lá subhanahu yóò ní ìsọ́bẹ̀ ọlọ́run ni fàzọ́lù fi ìyà àrùjù tán wá dé sánmọ̀ tán tó rí sábìn maria tó wá ní ẹ̀sí ìparọ́ mọ́ mi ìsọmọ ọlọ́run làkọọ́lú ìlànà wọ́n ní ah! tán bá dé padà tán rí mọ́ tán bá jẹ́ náà tán bá dé padà tán wá dé sánà rẹ̀ ó yá ṣiṣẹ́ lọ wọ́n ní kí ni Ọmọlú lẹ́nà kí wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀. Ó fi ìjọba ní, kò rí orí orí Àwọn kẹyàn orí ìlàbórí ibi tí a ìgbàgbọ́ wọlé. Torí ẹ̀ ṣe kọ Abu Hurairah àfihàn ta'ala wa ra'a, sallallahu ta wa rahmallahu da riyati, ìjìniyà wà láàká, rárá ìlànà kàkọ́. Wọ́n ni káwọn sọ pé ẹ fún mi lẹ́rìí wàlá in àtẹ́ta lèrí na òtù ìta òní dáhùn òní ṣe tó sọ wàmá an ta wàmá an ta kàgbàlọ́wọ́ báyìí wàmá an ta tó kàjá ni wàmá an ta wọ̀mọ́ áńtàbì táàbì ẹ̀yàn kébì látàwọn ṣe bí islam ṣe dáyà lójú tó yìí ọlọ́run jẹ́ ọ̀sí àtúlé padà gborí òkè ọlọ́run jọ káyà ayé wa ò ní wà ní bẹ̀rẹ̀ ayé wa ò ní pọ́ sínú rẹ́kọ́dù wa wọ̀mọ́ áńtàbì táàbì ẹ̀yàn kébì látàwọn ó sì dẹ́ olójú bí mọ́ni ṣe dẹ́ olójú ní kúfù bí wọ́n sọ pé àìyà ọ̀nà ògbé irọ́ lásán òun gá tó lọ́rùn àpáàdì ìwú ní páàdì tó wọ̀ mẹ́ ọ̀rọ̀ wọn kọjá gbogbo tẹ́gbogbo yẹn torí àwọn àfáà ni kò dá ká máa ṣe fíìmù ká máa dìpítì àlìjẹ́nà àti iná torí pé àlìjẹ́nà máa láàìná wàlá ògùnmú wàlá ọ̀pọ̀rọ̀ alàkọlì bàṣàrí kọ́ máa là àìnà rọ́t ojú kẹkọ̀ orí ìkẹ́ ọlọ́run ah. àwọn nǹkan tó jẹ́ nǹkan gbádùn láyé tọ́lọ́run bá wọ́n sọ dáadáa ah, ti bí èèyàn ni ó bíúdi àwọn mọ́tò lé ayé tẹ́rẹ rí báyẹ̀ tẹ́rẹ pé àṣọ̀bà ah, ẹnìkan ló dìzáìn ọmọ ènìyàn tọ́lọ́run wọn kọ́ wọ́n sì láàpọ̀ wọ mọ́tò lálejò àná ọ̀tàn ní ní táyà ni. ẹ̀gbọ́n rí ẹ̀ kàdí zero wọ́n ti sọ́nà èmi ò fi ti sánà mi ò but ó dà pé ó dà pé wà sọ ayé ó dà pé ni o ìrìn àti mọ́sálà rẹ̀ bá ní ààbò mọ́tò ìrìn àà mọ́tò dá láyé nìyẹn o. Subhanallah. Wọ́n na in àti ìjẹ̀lẹ̀ ní àwọn tó ní ìsìn ọlọ́wọ́n sọ pé wọ́n sọ pé láwọ́kún náà Ismail kálà mọ́ ń gbọ́ ni. Ẹ wo bí yẹn ti mọ́ ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí, ẹgbùn ti mọ́ change ní life yẹn. Wọ́n ní lọ ìdánilẹ́kọ̀ọ́ àwọn post tó máa ṣe ní facebook àwọn sí post kan ní status lẹ́yìn lọ pé ah ohun tó fi ń gbọ́ tó fi ń ah èyí ti kú yẹyán àǹfàà tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ ní tíra tí ó máa kà fúnra rẹ̀ àti kó wá sí ra náà fẹ́ ka ilé ìfúnra nasma'u أو نعقل. gati wọn sọ fún wáyé ma kunna min ashabi àbámọ́ gbọ́nà ti jó bèrèbèrè lónìí ẹwà tún gbọ́ a jẹ́ pé a ní ìdí nǹkan méjì láti bọ́nà náà ta ní ọ̀nà méjì aláwọ̀kọ́ husnul sam'i wà máa dá láàpù méjèèjì a ní ni sọfáwùl ápùlì wà husnul sam'i kí látàrí níbi yìí ò lè wọ́k àwọn ọmọ tó wà ní ìsìnkọ́ sọ wípé gbogbo apá ilẹ̀ Yorùbá pátápátá kẹ́yìn àfi àfá àwọn ní Nàìjíríà àfá àwọn bóyá 26 years old gbogbo àpò alọ́kílẹ̀ lárúbáwà àtàwọn tí ò kéyẹ ọlọ́run wá fẹ́ nìkan kan mọ̀ná ló wọn pé kó tiẹ̀ sọ pé kóun tiẹ̀ ló dédé àfiwọ́ yìí tó lọ wọn fẹ́ràn lè bàbá wọn ẹ̀tún àsọ wọn pé nọ́ọ̀tì ń kọ́ èyàn bí méjì náà wọ́n kà nínú gbé kan èyàn níbi rocket science láti mọ̀ pé wọ́n gbásí wọ́n ní wọ́n sí lórí ìmọ̀nà pé gbogbo tẹ́ díẹ̀ èyàn gbọ́dọ̀ kórìíra wọn èyàn gbọ́dọ̀ jókòó tí wọn èyàn gbọ́dọ̀ bọ́wà sí wọn èyàn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ èyàn gbọ́dọ̀ áá ó dájú pé sínà kí yóò bá tí ìgbé sínú ó yá tí ẹ̀ sọ́nà na ẹ̀gbọ́n tó rẹ̀ sọ auna kílù mọ́kúnná fi àṣàrìsẹ̀ ọlọ́ni wá àtàrọ fún Fàtàrọ̀ fún bèèrè àwọn náà wá rí bí táwọn ti kọ́sẹ̀. Láàkún náà náà sọ́wọ́ àwọn kí tó níparí sọ́tù pọ̀. Inna fi dhalika la dhikra. Ó ti tán. Allahu akbar kabira. Àtínú Kùránì yóò mọ̀ jẹ́ mẹ́tí o. Liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid fún ẹni tó ní ọkàn ọkàrẹ̀ sí wà láyé alkọ̀sámọ́ àbótẹ́ tí wọ̀hú ọ̀ṣẹ̀ yìí tí ó lè sí ti fẹ́ sọ dáadáa ọlọ́sì jámọ̀ ìpé làákàyè ọkàn ló wà tí ó rántí walakin ta'mal alqulubuhum allati fi sudur afwan qulub ni ó wà ní sudur إن الذين يخشون ربهم إن الذين يخشون ربهم لهم يقول الإمام الشوكاني رحمه الله وني لما فرض الله سبحانه وتعالى سبحانه من ذكر أحوال آل النار تبالي بمتا سسواجي الله في سورة ومنا صح ولا لا Zakaro ahàlà ìjẹ́nà, ọlọ́run wá ń sọ̀rọ̀ àwọn ará ìjẹ́nà náà ọlọ́jẹ́ ni àti yíwà náà. Kọ́ọ̀lá iná lèrí na ẹ̀ṣọ́. Kọ́ọ̀lá bá àdùn ulama, alkhọ́fù lè náà sí wọn kọ́ṣíyàtù lè ulama. Alkhọ́fù kéyàn ní bẹ̀rù gbogbo èèyàn ni máa wọ́n sì yàtọ̀ láàrin al-khawf wal-khashya wọ́n ní khashya tó ní an tattaqiya Allah bima yuhibbu an tattaqiya òbí ó bẹ̀rù ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fẹ́ kíyàn fi bẹ̀rù olùmọ̀ ní máma yẹn ṣùgbọ́n al-khawf ní kíyàn kama bẹ̀rù ìyà tí yóò jẹ lọ́dọ̀ ọlọ́run pé àwọn lẹ́yìn ojí à ó lè khashiya rabba fáwọn tó bá bẹ̀rù ọlọ́run alkhashiya ṣùgbọ́n níbi báyìí ọlọ́run bá alákọ̀ ìbẹ̀rù yẹn pẹ̀lú alọ́gáì ìgbà tó pamọ́ ọ̀nà mẹ́rin làwọn afá sọ lérí ẹ̀ àwọn kan wọ́n bẹ̀rù ọlọ́run ọba tí wọn ò rí bí nísbàtí sáwọ èèyàn ni lọ́dọ̀ ọlọ́run kò sí rẹ́ìbò gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣàhádà ni alamul ghaib kó wá pín sí méjì ṣàhádà tún mọ̀ àti ṣàhádà tún hádìrọ̀ tún mẹ́ta ní báyìí ṣàhádà tún mọ́dọ̀ ṣàhádà tún hádìrọ̀ wa ṣàhádà tún mustaqbila nǹkan tó yẹ kó pọ́sìmù fún yàn láti witness ẹ̀ kò tí ìdé ghaib náà ṣì ní lápẹẹrẹ in tí ó ṣẹlẹ̀ lọ́la raibu ni bọ̀ ṣàhádà ni lọ́dọ̀ ọlọ́run àbí in tó ṣẹlẹ̀ tó ti kọjá òun náà ti di raibu ẹn tí ò bá witness rẹ̀ ò lè sọ bó ṣe rí so yé bẹ́yìn in London bá ṣe wà ń bí báyìí ṣe raibu ni rárá kì í ṣe raibu raibu ló yẹ kó jẹ́ torí pé kì í fáwà bọ̀tá wá ní technology ta lè fi mú wá táàfì rí tí ìsẹ́fà gbọ́ ọ̀nà ẹbọ iṣẹ́ vibe o náà sọ pé ẹn tó lóun mọ ìmọ̀ vibe tó wáyé pé léyìn ló mọ̀ ilé iṣẹ́ elimul vibe kí wá ní vibe tó lọ́n sọ pé láyà alámùhá ماذا تكسب غدا علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام ìtí ń bẹ nínú agbáboyún ọlọ́run nìkan ló mọ̀ ẹlùmí ni a ní ọba aṣọ trásà nìkan só lè mọ́ mọ́ lọ́lọ́run bá ló ń bẹ̀rẹ̀ ìrìnàkù sọ pé mọ́ mi jẹ́ndà lẹ́sọ́lẹ̀ yìí ń wò jẹ́ndà lẹ́ ń wò ẹ̀mọ́mọ́ tí ó di olè ẹni tí ó wọ́n náà bí tó wà lìjẹ́nà sẹ́ mọ́ ni ìdẹ́gbọ́n tó ní ó padà gba sẹ́ mọ́ ni yàlá mọ́ fi àrùhàn so mọ́ lọ́lọ́wọ́ bá lòdí sí mọ́ ni bó ti ẹ̀jẹ́ pé lọ́dọ̀ àwọn àfọ́ onílúgà àmọ́ mọ́ in tó bá jẹ́ tó jẹ́ ákìlù ṣùgbọ́n tá àti ìrí tó wà lọ́kàn kò tí true picture rẹ̀ ò tí jáde bẹ́ẹ̀ ni ibn akili sọ́nà sharu alfiya

àwọn tí wọ́n pè ní ghaibu tọ́mọ ni yóò lè mọ̀ ní yẹ́ òyìn ni al-ghaibu al-hakiki àmọ́ ṣàádà tó mọ̀ dọ́ ìyẹn lè mọ̀ wọ́n tí wọ́n lè sọ fún yàn tó yíwa bẹ́yẹn àhà ẹn tó lọ wọ́sẹ́ tó ní àwọn sọ fún ọ́ndà ṣàádà tó mọ̀ dọ́ ló mọ́ sábà wà ẹ̀dọ́ ajókò ti yíwẹ̀ ìbàlújẹ́ kó lókun lè so tó bá bá adé ọ̀dọ̀ bàbá yẹn bàbá ìbálẹ̀ jẹ́gẹ́ tó kò lè ní a kò lè sí mọ̀ ní ọwọ́ bàbá yẹn gbówọ́ ìgbà tí ó bá wá sọ future tó fẹ́ kó predict yẹn complete rọ́lò pọ̀ kí ní ó jẹ́ kó gbàgbọ́ torí kó ti sọ ṣàhádà tún mọ̀dọ́kòrò information so yíwa jama'a so inna alladhina yakhshawna rabbahum bil ghaib àwọn tí bẹ̀rù Ọlọ́run bá wọn tí wọ́n bá nínú ọkàn wọn àwọn mí tuntun pé àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọba táà lè rí oúnjẹ ogun alókó sínú ọba táà lè rí ní ìsìn àkúbọ́dọ̀ ní kíyàmà innal ladhina yakhshawna rabbahum bil ghaibi lahum maghfiratun wa ajrun ọlọ́run forí jẹ́ ọlọ́wà ní lahum ajrun kabir qala ba'du ulama al-ajru kabir aljanna kí la kó jẹmọ́ al-ajru kabir wa huwa aljanna mithlu hadhihi al-aya gẹ́gẹ́ bọ́lá wọn sì sọ pé man khashiya ar-rahmana man khashiya ar-rahmana Odùkùlúwà rìsàlà. Ẹ̀tì kí tó bá ti sọ̀rọ̀ al-khashiyatu bil-ghayb. Ẹgbẹ́ tó kìí sí ìgbàta bá pẹ̀lú àwọn èèyàn báyìí nìkan ni máa bẹ̀rù Ọlọ́run.

gbogbo bí tàbá wà wọ́n ni lè anà takwa bí ìsìláfí àmáàtì ìbẹ̀rù ọlọ́run bá ṣe jókòó yìí a olùbẹ̀rù ọlọ́run gbogbo abẹ́ sí rí àmọ́ ẹjá padà ká dáwà nínú yàrá ìgbà wa so abẹ́lọ́run a kàn ti lọ́la látara wà sí rú kọ́wùlà lọ́la kọ́wù ó di ah, ìjọ Tuesday inshallah òdìjọ́ Tuesday ní Monday mo ní ìjókòó níbi kan ó jẹ́ pé ààyìn lè jókòó tafsir níjọ́ Monday tó ń bọ̀ yìí abẹ́lọ́n ọ̀nà kò ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa Rabbana atina fid dunya hasana ṣẹ́ti bẹ̀rẹ̀ kíláàsì àwọn ṣe ń kàn so lọ́la ìjókòó máa wà níbi ìbàyẹn lọ́la insha Allah a máa ń ṣe ìbánisọ̀rọ̀ so yóò wà ní bíbà ìlọ́la pẹ̀lú àmì ọlọ́run wa abẹ́lọ́n kọ́lọ́n kó ṣe níràn fún wa bẹ́ẹ̀ ni sunday kọ́lọ́n kó gbà níjẹ̀ fún wa assalamu alaikum ìbéèrè àbí ọya ẹ̀sà ìbéèrè ó 江宁，江宁，我把提现，千五百提现。 Ah, ah, ó lè sanwó láti redeploy ó lè sanwó láti redeploy ó lè wọ́n tí ó bá ṣe pé ah, wọ́n ní deploy ọlọ́run ràn lọ́wọ́ ọ́ṣìn tó mú ìjó lè ṣe ní ilé dáhùn sí báyìí ẹni náà ti bí mí personal meeting ní dáhùn sí ọlọ́wọ́ ààrẹ táìmù ó ní sọ́látù dùhá sọ́látù dùhá bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yọ tán ìgbà tí yọ lọ́wọ́ wá ti wá yọ tán báyìí àdúró díẹ̀ yóò ní yóò kàn dúró ní lásìkò ìbẹ̀rẹ̀ bí 7:10 or thereabout ẹ̀hẹ́n ẹ̀kọ́ sẹ́wọ̀n láti sẹ́wọ̀n báyìí títí tí ó fi di àjírọ̀ ọ̀gbà tí oòrùn tí ó dé tí ó kàtàrí láti sẹ́wọ̀n tí níbi 12:30 èyàn pé àsìkòdò aná ni òun náà ń pè ní sọ̀látù dúá òun náà ń pè ní sọ̀látù ṣùrúk òun náà ń pè ní ìṣrọ́k gbogbo ọ̀wọ́ta sọ̀látù dúá náà ni jẹ́ bẹ̀ wọ́láwà náà Wọ́n kí kí wítìrì. Tó kí wọn ló gbàdà tó ránà ìjọ gbésà Allah àyọ̀sọ́lá, ìjẹ́ àdú áfẹ́rọ̀ sàlátù kún gbè lẹ́yìn wítìrọ̀. Lójú jẹ́ wítìrì ní ó parí gbogbo ọ̀run yìí ànábì fúnra wọn ní èyí tó wá ti rìnlẹ̀ pánà bí ma ṣe ọ̀kọ̀ ìrìnlẹ̀ húdá húdá nàbí ìsọ̀rọ̀ lọ́la àwẹ̀ monday thursday kéèyàn dún ní mọ̀ kó sì mọ̀ gba àyàmọ̀ bíi ó dáa ju àwẹ̀ nàbí yóò dáa ó jùlọ òun sì pọ̀ jùlọ ọ̀hún khairul huda huda nàbí sallallahu alaihi wasallam subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum Thank you.